شاء الله محاضرة يوبر نيسي هذا ما يطولت أباتي أبان شرده أويرجو في أولين انت محاضرة في دالدوري قلنا الرقية الشرعية bí àtìdákejì rẹ̀ rúkìá èyí tí ó bá ṣẹ̀ríà mu kí ni jẹ́ rúkìá èwo ni ó sì bá ṣẹ̀ríà mu èwo ni kò bá ìlànà ti ẹ̀sìn wa mu òun náà ni wọ́n bá sọ̀rọ̀ lórí mọ̀dó yìí nínú àwọn mọ̀lúwà àtàkọ̀díyẹ̀ ni tí ọjẹ́ bí ọ̀gbun fídíò àwọn ọ̀sán òun náà ni wọ́n bá wa alákùnlé hàn ńkọ́fẹ̀ lè ṣùgbọ́n ńgbà wá pọ̀ lórí rẹ̀ then àwọn tí wọ́n bá kọ̀ dámọ̀ fún abẹ́ bá bí àṣàṣìyà ńgbà tó ń béèrè béèrè wọ́n tún máa fi àlàyé kún àlàyé lórí rẹ̀ abẹ́rẹ́ wọn bá adékè ọlá kọ́sọ́ àwọn sásùra níbi zẹ́lẹ̀lì àsìsọ kó ti sọ àwọn náà níbi àsìgbọ́ kọ́lọ́n kó fi òdodo ọ̀rọ̀ rẹ̀ yí wa. No. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدوكم فون الله àìsè ìkádìgẹ fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwa tí ọlọ́run pé kí àwa ní ààyè yìí láti máa ṣe ìjọsìn fún ọlọ́run subhanahu wa ta'ala nínú ètò táǹpé ní àtìkáf àtún bá ara wa dúpẹ́ kí ọlọ́run gba ogun tí a ṣe ní ìjọsìn fún wa kí ọlọ́run jẹ́ kí a bá nínú ẹ̀san oore wa ntí a máa bára wa sọ̀rọ̀ lórí rẹ̀ ní ìrọ̀lẹ́ yìí òun náà ni ọ̀rọ̀ nípa àrọ́kíyà àrọ́kíyà tó ṣàríyà tí àwọn nǹkan tí a máa kà lẹ́nu tí ó bá ìlànà ti anabi Muhammad sallallahu alayhi wa sallam mu pàápàá jùlọ láti fi ṣe ìwòsàn fún ẹni tí àárẹ̀ bá ń ṣe yálà àwa fúnra wa ni o àbí fún ẹlòmíràn ní tí a ń pè ní rúkìá òun náà ni àwọn gbólóhùn tí èèyàn máa ń wí lẹ́nu tábà wá sọ wípé àrùkìá ṣàríà rúkìá tí ó bá ṣàríà mu ìtumọ̀ rẹ̀ ni pé ìtọ́jẹ́ pé ọba ìlànà ànábì Muhammad sallallahu alaihi torí pé nínú àwọn tí ó yá kọ́kọ́ mọ̀ ni pé bí a ṣe ń gbé láyé òde òní bẹ́ẹ̀ náà ni àwọn ẹni ìṣáájú náà gbé tí ó ń ṣe wá ní ní àrùn ni o yálà àrùn téèyàn máa fojú rí àbí àrùn téèyàn ò fojú rí ara ni o àbárùn ọkàn gbogbo tí ń jẹ́ àrùn gbogbo ẹ̀ bí ó ti se àwọn ẹni ìṣáájú náà tó sì jẹ́ pé wọ́n ní nǹkan tí fi se ìwòsàn fún so eléyìí ó jẹ́ àwọn yẹn pé n bá ń àwọn èèyàn ní ìsìn bóyá wọ́n wá ń ìwòsàn fún àrùn náà lọ sí ibi tí ò yẹ kí wọ́n wá lọ a mọ̀ pé àṣìṣe tí ó fojú hàn ní ilé torí pé nígbà tó yẹ pé n ti ń ṣe wá ní ìsìn ó ti sàwọn ẹni ìṣáájú náà láti ayé anabi muhammad sallallahu alaihi wa àti àwọn sábẹ́rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó sì jẹ́ pé wọ́n ní nǹkan tí àwọn náà máa ń lò láti se ìwòsàn a rí pé n tí wọ́n ń lò ń gbà náà láti se ìwòsàn ló yẹ kí àwa náà máa lò ní ìsìn tó bá yẹ pé tòótọ́ ni à ń tẹ̀lé wọn. ọ̀rọ̀ nípa rúkìá àwọn gbólóhùn tí a máa ń wí lẹ́nu láti lè fi wá ìwòsàn lórí àárẹ̀ tí bá ń ṣèyàn àbí láti lè dènà àárẹ̀ bákan náà ó wúlò fún protection bí ó ṣe jẹ́ pé ó wúlò fún àti ṣe ìlàjì àti ṣe ìwòsàn nígbà tí àìsàn bá bẹ́ sílẹ̀ àrùkíyà nǹkan tó yẹ pé ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà islam ni nínú àwọn ẹ̀rí lórí pé rúkíyà ó lẹ́tọ̀ọ́ kéèyàn ó ṣe ó sì bá ṣẹ̀ríà islam mu ní alákọ̀ọ́kọ́ hadith tí ó wà nínú sahih bukhari tí a gbà láti ọ̀dọ̀ sayyidatu aisha kí ọlọ́mọ ayọ́rùn sí i ó sọ yẹ pé anabi muhammad sallallahu alayhi wa sallam tí yóò bá fẹ́ sùn ní alẹ́ pé yóò mú ọwọ́ rẹ̀ méjèèjì yóò ka kuluhu allahu ahad àti kulu awud birobbil falak àti kulu awud birobbil nas yóò ka mẹ́tẹ̀ẹ̀ta tí yóò bá ka yóò fi yóò tu yóò tutọ́ yóò ta yóò ṣe yóò wá fẹ́ra gbogbo ibi tí ọwọ́ rẹ̀ bá dé ní ara rẹ̀ ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta bákan náà ni sayyidatu Aisha radiyallahu anha ó sọ pé òun ṣe ọlọ́run sọ́sọ́là tí àárẹ̀ bá ń ṣe bákan náà ìmọ̀ ṣe ti aṣọ yìí nígbàtí ó wá di ibi àárẹ̀ tí ó ṣẹlẹ̀ sí oúnjẹ ọlọ́run sọ́sọ́là tó jẹ́ àárẹ̀ tí ọlọ́jọ́ fi dé pé oúnjẹ ọlọ́run kò lè ṣe kò lè fi ọwọ́ ara rẹ̀ láti pa ara rẹ̀ mọ́ ó ní òun ṣèyẹn ṣèyí dẹ́tọ̀ Aisha òun wàá ka àwọn súra mẹ́tẹ̀ẹ̀ta yìí òun kà sí ọwọ́ oúnjẹ ọlọ́run sọlọ́ sálàm òun wà máa fi ọwọ́ oúnjẹ ọlọ́run gbo ara oúnjẹ ọlọ́run sọlọ́ sálàm torí pé ọmọ pé ọwọ́ oúnjẹ ọlọ́run tí ó ní àlùbáríkà ni nínú àwọn ẹ̀rí tí a fi mọ̀ pé àrùkíyà ntí ó bá ṣẹ̀ríà Islam mu ni bákan náà ni pé wọ́n ní oúnjẹ ọlọ́run sálàm àti àwọn sàábì rẹ̀ bákan náà nígbà tí ẹnìkan nù wọn ti bá ń sàárẹ̀ wọ́n máa ń ṣe rúkìá fún èyí tó jẹ́ nínú àwọn tí ó wá nínú súnà ṣùgbọ́n rúkìá tí ó bá ṣẹ̀rí àmú yìí ó ní májẹ̀mú bó ṣe jẹ́ pé nínú àìní àsìkò àìmọ̀kakú tó di pé ó ń ṣe ọlọ́sọ̀ sálàm dé àwọn alárúbáwá àwọn náà máa ṣe rúkìá ní àsìkò tiwọn débi pé ńgbà tí wọ́n béèrè lọ́wọ́ ń ṣe ọlọ́sọ̀ sálàm pé àwọn máa ń ṣe nǹkan báyìí wọ́n máa ń ṣe nǹkan báyìí tí à ń pè ní rúkìá láti fi ṣe ìwòsàn òun ṣe ọlọ́run sọ fún wa pé lába wọ́rọ̀dọ̀ àléyá rúkọ́ ọkàn lába sàbẹ̀ rúkọ́ máa lam takùn ṣírkà ọ̀ máa lam takùn fìyà ṣírk máa lam yakùn fìyà ṣírk òun ṣe ọlọ́run ní ẹ fi rúkìá táyẹ̀nsì ẹ fi hàn mí kò sí láì fi ń bi tí à ń pè ní rúkìá kan tí ò bá ti sí tí ò bá ti ṣe pé ìmọ̀ rúkìá tẹ́yìn ó máa ṣe tìǹtì ọba ìlànà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn májẹ̀mú àwọn májẹ̀mú tó ní mẹ́ta ni àwọn májẹ̀mú yìí aláwọ̀kọ́ ni pé an takuna bi lisani al-arab bi kalami lahi ta'ala aw bi asma'i wa sifatihi kí rúkìá tí èyí ó ṣe tí ó gbà pé ọba ṣẹ̀ríà mu ọba ìlànà ó ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam ó gbọ́dọ̀ jẹ́ pé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala aya quran karim ni àbí pẹ̀lú orúkọ ọlọ́run ọba àbí àwọn ìròyìn rẹ̀ májẹ̀mú aláwọ̀kan ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì an takuna bil lisanil arabi aw bima yu'rafu ma'na ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú lisanil arabi pé lárúbáwá lẹ́yìn ó máa fi kà àbí nǹkan tó yẹ pé tí ì bá tẹ̀sẹ̀ lárúbáwá àmọ̀túmọ̀ rẹ̀ tó yẹ pé ìtumọ̀ rẹ̀ yóò yè èèyàn ní kò ní jẹ́ bí àwọn ògèdè àti ọ̀fọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí àwọn nǹkan tó yẹ pé ìpìlẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ni ẹlẹ́ẹ̀kẹta ayíyá takida anna rukiyata láàtú afẹ́bẹ̀dá àti àbálbi idnillahi ta'ala kéèyàn ò ní àdìsọ́kàn pé rúkìá téèyàn ń sìn láti fi wá ìwòsàn o kìí ṣe pé ní ó mú wòsàn wá bí kò ṣe pé allah subhanahu wa ta'ala huwa shafi ọlọ́run bá ti ọlá rẹ̀ ga òní ọlọ́run bá ti máa ṣe òun lẹ́ni tí í ṣe ìwòsàn àwọn májèm mẹ́tẹ̀ẹ̀ta tí rúkìá gbọ́dọ̀ ní nìyí kọjá pé ọ̀rọ̀ ọlọ́run ọba aya quran àbí àwọn orúkọ rẹ̀ àbí àwọn ìròyìn rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ nínú àwọn tí ó ṣe ọlọ́run sọ̀rọ̀ sálàm tí ó sọ tó wà nínú súnà rẹ̀ bákan náà kí ó jẹ́ pé lárúbáwá ni àbí kọ́ jẹ́ nǹkan tó yẹ pé a gbọ́ ìtumọ̀ yẹ̀rẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta ni pé ká má gbà pé rúkìá tá à ń ṣe yìí òní ó mú ìlàjù wa sábàbí ni ntí ó mú ìlàjù wa gangan ọlọ́run bá subhanahu wa ta'ala ni ó ní musabbibul asbab ẹlẹ́ẹ̀kejì eléyìí ni ìlànà Ànábì Muhammad sallam níbi ntọ́jẹ́ àrùkìá ìlànà wọn sọ ọlọ́run sallam níbi ìmọ̀ ṣèwòsàn pẹ̀lú àwọn oògùn míì yàtọ̀ sí rúkìá rúkìá sọ pé ntí àwọn wí lẹ́nu tó jẹ́ pé àti ó ti ní àyà Quran ni o àbí nínú àwọn tí ó wà nù hadith ṣe ọ̀nà sọ̀rọ̀ lọ́rọ̀ sálàm tí ó máa lò fún rúkìá ìlànà ṣe ọ̀nà sọ̀rọ̀ sálàm níbi ìmọ̀ lo àwọn oògùn míì yàtọ̀ sí rúkìá nínú àwọn ìlànà ṣe ọ̀nà sọ̀rọ̀ sálàm ni pé ó jẹ́ nìkan tó yẹ pé ó máa mójútó àlàáfíà ara rẹ̀ dáadáa ó máa mójútó àlàáfíà rẹ̀ dáadáa ló sọ nínú hadith kan pé نعمتان magbónú في magbónú فيهما كثير من الناس الصحة nas as-sihhat wal faragh àwọn àdẹ̀rà méjì kan wà tó jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ èèyàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn tó yẹ pé wọ́n máa pàdánù ìdẹ̀ra náà yàní khasranu àwọn ìdẹ̀ra méjèèjì ó náà ní as-sihha yàní ìgbà téèyàn bá wà ní ẹni abarapá tí ó sàárẹ̀ ìdẹ̀ra kan ni tó yẹ pé ó yẹ kéèyàn mọ rírì rẹ̀ bákan náà ni alfarag nígbà tí ọwọ́ èèyàn bá dilẹ̀ tí ò ní iṣẹ́ kan pàtó tí ń ṣe ìdẹ̀ra kan ni so òun ṣe ọlọ́run sọ sálàm jẹ́ nìkan tó yẹ pé ìmọ̀ ṣe àmójútó ntọ́jọ́ mọ́ ìlera àbí àlàáfíà ara rẹ̀ dáadáa ó sọ nínú hadith mi pé man asbaha mu'afan fi jasadi ẹni tí ó bá jí tó yẹ pé ọlọ́run pé kí àlàáfíà wà lára rẹ̀ àrùn kankan ò sí aminan fi sirbihi ìfọ̀kànbalẹ̀ wà fún nínú ilé rẹ̀ kìí ṣe bíi pé Maiduguri ní ìsìn àbí Borno tó yẹ pé ah bọ́ǹbù lókè o bọ́ǹbù sálẹ̀ o wọ́n tún dé o wọ́n tún o ọlọ́run ní kó nífọ̀kànbalẹ̀ nínú ilé rẹ̀ tí ó jẹ́ ọlọ́run tó pé ọmọ wà fún kò sí báyìí pé ah kí náà wàá jẹ láàárọ̀ ìlà o àbí kí náà jẹ lọ́sàn kò sí fún fàkànnàmà hezatilawo dúnìyà ẹni náà ó dàbí ìgbà tó yẹ pé ilé ayé bó ṣe tóbi tó ìwọlé ayé bí ìgbà tó yẹ pé wọ́n ti kó lé lọ́wọ́ ni so eléyìí wà nínú àwọn tí ó ń sọ̀rọ̀ sọ̀sán fi ń jẹ́ àmọ̀ yẹ pé ó jẹ́ nìkan tó yẹ pé ń máa mójútó àlàáfíà ara torí ẹ̀ ló ti jẹ́ pé ó kọ̀ fún wa níbi àwọn nǹkan kan nú àwọn nǹkan tó yẹ pé yóò máa kó ìnira bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú ntí ó kọ̀ fún wa ò ní pé ká máa jẹun jù nú àwọn tí ń sì máa kó ìnira bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni kéèyàn máa jẹun jù kéèyàn jẹun kó yóò gáàkì tó yẹ pé àti mí gan yóò díṣẹ́ ó sì ọlọ́sọ̀ọ́sọ́ náà sọ pé nínú hadith kan pé al mi. يأكل في مع واحد والكافر يأكل في سبعة أمعاء olùgbàgbọ́ òdodo ìfun kan ní máa fi jẹun ní máa jẹun sí ṣùgbọ́n kèfèrí ìfun méje <laughs> ní máa jẹun sí tọ́jú pé yóò yọ tí kódà kò ní lè rántí ọlọ́run bákan nínú hadith míì ó sì ọlọ́run sàṣà náà sọ pé mamal abnu adam ru'an sharran min batnihi bihasab ibn eh, adam akalatun yuqimna sulbahu fa in kana la mahala fa thuluthun li ta'amihi wa thuluthun li sharabi wa thuluthun li nafas ọmọ ẹ̀dẹ́ yìí ò ní kún kankan igbá kan àbí kọ̀ńténà kan tí ó burú ju kó kún inú rẹ̀ kó wá jẹ́ kó inú rẹ̀ ó kún fún oúnjẹ èèyàn ò lè èèyàn ò lè Eh, kókó nǹkan sínú àbí kọ́dà nǹkan sínú kọ̀ńténà kan kó wá kún tó burú ju bí kéèyàn ó kó oúnjẹ sí inú èèyàn kí ó wá kún ó ní oṣù ọlọ́run ní ó tó fún ọmọ ẹ̀dẹ́yàn ọmọ anábì Adam eh, àwọn òkèlè tó jẹ́ pé yóò jẹ́ kí ó lágbára yóò jẹ́ kó lágbára tó mọ̀ pé ah alhamdulilah tí a bá lógun yá òun náà yóò ṣe náà ṣùgbọ́n tó bá yẹ pé èyí ọ̀wá tó tó òkèlè díẹ̀ kò tó fàtólófin nìtọ̀ àmì kọ́yà gbìyànjú kọ́ yẹ pé ìdá mẹ́ta kun rẹ̀ ní ọ̀jẹ̀ ń sí bákan náà yóò fi ìdá mẹ́ta kejì yóò fi mú mi yóò fi ìdá mẹ́ta ìdá kẹta lẹ̀ láti lè máa mi kì í ṣe pé yóò wá jẹ́ tó yẹ pé tó bá sùn báyìí alarm stand so eh, wọ́n ó jìtì bákan náà nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ sọ sálà mójútó tó sì ń pe àwa mùsùlùmí lọ sákèésí bẹ́ẹ̀ òun náà ni ìmọ́tótó mójútó ìlera rẹ̀ ó sì kọ̀ fún wa níbi àwọn nǹkan tó yẹ pé yóò máa kó nira bá ìlera ara wa bákan náà ni pé ó ṣe wá lójú kòrò síbi ìmọ́tótó lórí sọ́nù hadith kan pé at-tahur shatrul ìmọ́tótó ìdajì ìgbàgbọ́ ni ìmọ́tótó ìdajì ìgbàgbọ́ ni àwọn àfẹ́sìn bíi Imam Ibn Qayyim rahimahullah wọ́n ní ọ̀rọ̀ tí ó pọ̀ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí oúnjẹ ọlọ́sàn sálàm tó pe àkíyèsí wa sí àbí àwọn nǹkan tí ó léwa jìnnà sí kíkà mọ̀ máa ṣe nínú àwọn ọ̀nà tí oúnjẹ ọlọ́sàn sálàm máa fi ṣe ẹ̀yìnlá àti máa fi ṣe ìwòsàn yàtọ̀ sí rókíyà àti sọ̀rọ̀ nípa rókíyà ṣùgbọ́n al-adwiya àwọn oògùn tí ọjọ́ yẹ pé sẹ̀ríà fi ó fún wa ní yọ̀ǹda láti lò aláàkọ́ ń bẹ̀ ó ní al-asal oyin oníṣẹ́ ọlọ́sọ̀ sáǹsọ̀ yẹ pé alaykum bish-shifaa'i al-asal wal-Qur'an ọ̀dọ́wọ́ yín ẹ máa lo àwọn nǹkan àwòsàn méjì aláàkọ́ òun náà ni oyin ẹlẹ́ẹ̀kejì òun náà ni al nínú àwọn nǹkan yìí bákan náà ó ní n táwọn pè ní zeytu zeytun èso tó ń kàtà pè ní zeytu zeytun èso zeytun òun sì ọlọ́sọ nínú hadith rẹ̀ pé kúlù zeyt wọ̀dẹ́hìnú bíhì fàyínàwó min shajarati mubaraka ẹ máa jẹ ẹ máa jẹ nínú òróró zeytun èèyàn lè fi ṣe ọbẹ̀ èèyàn lè fi èèyàn lè bù sí ẹ̀wà èèyàn lè bù sí ráìsì òun sì ọlọ́ni kéèyàn máa jẹ ẹ sì láti fi pa ara àbí láti fi ṣe ìwòsàn fàyínà omi ṣẹjọra ti mubarak torí pé ibi igi tí ọlá àlùbáríkà ò ní ó ti wá bákan nínú àwọn tí ó sọ̀rọ̀ sọ̀sánù máa fi ṣe ìwòsàn ó ní èso kan tí a ń pè ní kóró kan tí a ń pè ní habatul baraka àbí habatul sauda eléyìí náà ó ní orúkọ ní ọ̀dọ̀ oríṣiríṣi nínú àwọn ìran lọ́dọ̀ àwọn faris àti lọ́dọ̀ àwọn ìran míì torí pé ó jẹ́ nǹkan kan èso kan tó yẹ pé ó pọ́pùlà gan tí àwọn èèyàn sì máa ń lò fún ìwòsàn nínú àwọn nǹkan tí oúnjẹ náà sọ sálà máa ń lò fún ìwòsàn nìyí ó ní aleikum bi habati bi aleikum bi hadil habati sauda fàyínà fàyínà fíyà shifa min kulli da illa sáà oúnjẹ náà sọ sọlọ sọlọ sọ pé ẹ máa lo èso habati sauda torí pé ìwòsàn ń bẹ ń bẹ fún gbogbo àrùn àyàfi nǹkan kan àyàfi ikú nìkan ó ní àrùn tí Herbert Sadow ò lè wò tí kò bá ti dé báyìí kò sí eléyìí ò ní kò ní ìwòsàn àwọn àfáà ẹ̀sìn wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ lórí gbogbo àwọn eléyìí náà láti ṣe àfikún yálà láti túmọ̀ hadith tó ń sọ lọ́nà sọ́sálàm àti láti tún sọ àwọn tó jẹ́ experience wọn níbi lílo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí ó jẹ́ ìwòsàn ìlànà ó sì ọlọ́run sọ̀sálà ó ní alhijama alhijama mímọ adégò ìtumọ̀ adégò ni pé kí wọ́n kéèyàn fa uh, ẹ̀jẹ̀ tí ó jẹ́ pé àwọn èèyàn wọ́n ń pè ní uh, adamul fasid ẹ̀jẹ̀ tó yẹ pé ó ti bàjẹ́ ní ara ó sì wà ní àwọn nǹkan tí ó yẹ pé ìmọ̀ fún ọmọ ìdíyàn ní àlàáfíà tó ó jẹ́ nǹkan tí oúnjẹ ọlọ́run sọ̀sálà gan ó ṣe ní ayé rẹ̀ ó sọ pé khairu ma tadawaytum bí alhijama nínú àwọn nǹkan tó lóore jù tẹ́ẹ̀fì máa wá ìwòsàn òun náà ni kẹ́ ẹ máa dégò bí ó ṣe ṣàlàyé fún wa àwọn nǹkan tí ó jẹ́ ntí máa fi ṣe ìlàjù tí máa fi ṣe ìwòsàn nínú àwọn àwọn oògùn tí ó bá ṣe ìlànà Islam mu bẹ́ẹ̀ náà ló tún lé wa sá kúrò níbi àwọn nǹkan tí ò bá sẹ̀ríà islam àbí ìlànà tiẹ̀ mu níbi ibi ṣe ìwòsàn lára rẹ̀ ni pé ó léwa jìnnà síbi mímọ́ fi ọtí ṣe ìwòsàn ó ń ṣe ọlọ́run sọ sálàmù pé iná laysat bìṣìfà iná máa hiya dá àrùn ní kìí ṣe iná laysat bìdáwà iná máa hiya dá àrùn ní kìí ṣe ìwòsàn bẹ́ẹ̀ ni ó sọ nínú hadith mi pé ma ja'ala Allahu shifa ummati fíìmà harama aleha ọlọ́run ọba ò fi ìwòsàn ìjọ mi síbi nǹkan tí ó ṣe ní èèwọ̀ fún wọn ó tún sọ nínú hadith mi pé tàdáwọ̀ yíwa náà pàlátà tàdáwọ̀ bilharam ẹ̀yin èèyàn ẹ máa lo oògùn ṣùgbọ́n ẹ má sì lo ẹ má sì lo ohun tí ọlọ́run ọba ṣe léèwọ̀ fún yín ní oògùn. gbogbo oògùn táàbà máa ṣe tọ́jẹ́ pé wọn ní ká fi ọtí díẹ̀ sí àbí eh, sinapu àbí ògógóró gidi ntí wọ́n tún ṣe ní ìsọyẹ pé wọ́n tún ṣe inú sachet tẹ pé àwọn drivers ní gáràjì wọn ni wọn kọkọ gbà láàárọ̀ kùtùkùtù mùsùlùmí sì ni wọ́n mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ wọn gbogbo oògùn táàbà ti lè tó bá ti jẹ́ pé oògùn tí wọ́n bá ní kí àfọtí ṣe ni nǹkan náà ó yẹ kí mùsùlùmí ó jìnà sí torí pé kò sí ìwòsàn bí àwọn nǹkan wọ̀nyí bákan náà nú àwọn nǹkan tí ọlọ́run bá ṣe ní èèwọ̀ fún mùsùlùmí òní ẹran ẹlẹ́dẹ̀ nú àwọn nǹkan tí ọlọ́run bá ṣe ní èèwọ̀ fún mùsùlùmí òní ẹ̀jẹ̀ tó bá jáde níbi ẹran nígbà tí wọ́n bá dù àdámù ni mọ̀sífọ́ ọ̀ràn ẹni fún mùsùlùmí láti jẹ̀nà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń ṣe ọlọ́run sọ ìlànà rẹ̀ níbi ìmọ̀ ṣèwòsàn àwọn oògùn tó bá ṣẹ̀ríà tó bá ìlànà rẹ̀ mu láti fi ṣèwòsàn ó sọ fún wa ó sì lé kúrò ó lé wa sí àwọn nǹkan míì tó yẹ pé ọlọ́run bá ṣe léèwọ̀ pé ká má lò láti fi ṣe òòsàn àbí láti má fi ṣe oògùn nínú àwọn tí a tún mẹ́nubà a sọ̀rọ̀ nípa rúkìá a sọ̀rọ̀ nípa adúwìyà àlùbáhà àwọn oògùn tí a lè lò láti fi ṣe wá ìwòsàn nínú àwọn tí a tún mẹ́nubà tó yẹ pé àwọn èèyàn máa ń lò láti fi ṣe ìwòsàn ó ní ntàkùn ní àtàmáìm àbí àtẹ̀mímà àtàmáìm ó ní plural àtẹ̀mímà o ní singular tẹ̀mímà ìtumọ̀ tẹ̀mímà o ní pé gbogbo nǹkan téèyàn bá di téèyàn bá dì kúdúrú báyìí tó sì ní àdì ọkàn pé nǹkan yìí o ìwòsàn ni yóò máa ṣe fún gbogbo ẹ̀ ní níta ń ní gbogbo ẹ̀ ní orúkọ tẹ̀mímà ló kó sínú ọ̀rọ̀ nípa tẹ̀mímà yìí àgbọ̀ ntọ́jẹ́ ọ̀rọ̀ àwọn àáfàá lórí rẹ̀ aláwọ̀kan ni pé tẹ̀mímà n tá n pè ní tẹ̀mímà àti sàlàyé rẹ̀ fún wa ó pín sí ọ̀nà méjì ó pín sí ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ onítọ́ ẹgbẹ́ gbogbo àwọn àfa mọ̀tàfàkọ́ ala tahrimi ta'liqi min at-tama'im ntí àwọn àfa àpanupọ̀ lórí pé wọ́n ṣe léèwọ̀ kéèyàn ó lò òun náà ni ma wa huwa ma kana min òun náà ni gbogbo nǹkan tó yẹ pé èèyàn dìkú dúró tí èè ṣe pé àyà Qur'an náà kọ́ ọ bẹ́ẹ̀ àbí àwọn hadith ń ṣe ọlọ́run àbí orúkọ ọlọ́run àbí àwọn ìròyìn rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí èèwọ̀ ni gbogbo àwọn àfáyẹ̀sì ni wọ́n panu pọ̀ àìsírí àwọn hadith ń ṣe ọlọ́run sọ̀sọ́ra ti sọ síwájú tó yẹ pé alẹ́ tún mẹ́nu bà tó jẹ́ àmọ̀ pé èèwọ̀ ni kí mùsùlùmí ó lò nínú àwọn nǹkan wọ̀nyí bíi bóyá Eh, òwú ni wọ́n fi di nǹkan ni o àbí awọ ni o awọ ẹran àbí awọ nǹkan míì yálà ìtì a máa gbé kọ́rùn ọmọdé àbí máa máa gbé kọ́rùn àgbàlagbà ètí wọn ò ní èèyàn máa gbé kọ́lé àbí kó fi síbi ilẹ̀kùn àbí kí wọn ò rí mọ́lẹ̀ nù ilé gbogbo àwọn kan wọ̀nyí eh, nínú àwọn ntí ó ń tánpé ní tẹ̀mí mọ̀ tó yẹ pé ìpín tó yẹ pé gbogbo àwọn àfáàní apanupọ̀ lórí pé èèwọ̀ ni kí mùsùlùmí ó lò nínú ẹ̀rí tí àwọn àfáà mú wá tí wọ́n fi sọ pé wọ́n ni oní hadith sọ́nà sọ́nà tó sọ pé inna rúkọ̀ tàmá ẹ̀wọ̀n tí wọ́n láta ṣe kùn gbogbo táwọn pè ní rúkìá àti tẹ̀mímà kádi nǹkan kú dúró àti tiwálà ìtumọ̀ tiwálà ni àwọn nǹkan táwọn ọmọlọ́mọ kí ó máa ṣe tó yẹ pé eh, àwọn tí ò ẹni tí ò yẹ kí ó fẹ́ràn ara wọn àwọn méjì ọkùnrin ká tóbi tí ò yẹ kí wọ́n fẹ́ràn ara wọn lójú lásán wọ́n bẹ̀rẹ̀ sí máa fẹ́ràn ara wọn àbí bẹ́ẹ̀ kọ́ ọkọ àti ìyàwó tí wọ́n nífẹ̀ẹ́ ara dó góńgó wọ́n kàn san kankan ni tí ó tù wọ́n ká gbogbo nǹkan yìí ti wá là òní ó ń sọ ọlọ́run sọ pé ṣéèrù kò ní sísẹ̀wọ́ sí ọlọ́run bá ní gbogbo àwọn nǹkan bíi fìràkù kankan tí wọ́n máa táwọn wà pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ kéwò ẹlẹ́ẹ̀kejì ó ń sọ ọlọ́run sọ sálàm àwọn àjọ kan wọ́n wá bá wọ́n wá gba ìsìlámù ó ń sọ sọ sálàm báyìí sọ fúnra wa tẹ́lẹ̀ pé ó máa ṣe bẹ́yà fún wọn tí wọ́n bẹ́yà ni pé yóò ṣàlàyé fún wọn ní tó jẹ́ òdodo ẹ̀sìn tí yóò sì bọ ẹnìkọ̀ọ̀kan wọn lọ́wọ́ ó máa ṣe bẹ́ẹ̀ fún àwọn ọkùnrin ṣùgbọ́n tó bá já àwọn obìnrin ni yóò ṣàlàyé rẹ̀ fún wọn bẹ́ẹ̀ kò ní bọ̀ wọn lọ́wọ́ ó ń ṣe ọlọ́sàn sálàm Sayyidatu Aisha ní pé ọwọ́ rẹ̀ ọ̀kan owó obìnrin kan rí bísẹ̀ wòlé ọmọ tó bá tán bá wá gba ìsìlámù láti ṣàlàyé tó bá ṣàlàyé fún yóò ṣàlàyé fún wọn lẹ́nu lásán ni kò ní bọ àwọn lọ́wọ́ ìwúkúrú ni pé àwọn ìjọ kan wá bọ́ ń sí ọ̀nà sọ̀sálà ẹni tó fẹ́ gba Islam wọ́n wá jẹ́ mẹ́wàá ó ń sí ọlọ́run wá sí báyà fún àwọn mẹ́sàn-án nu ọ wá fi ẹnìkan sílẹ̀ wọ́n wá sọ pé à pé ilé ń sí ọlọ́run ó ku ẹnìkan kí ló tó ṣe báyà fáwọn mẹ́sàn-án tó fi ẹnìkan sílẹ̀ ó ń sí ọlọ́run wá sọ pé iná àlẹ́ tẹ̀lé ìmọ̀ torí pé ó ní nǹkan kan tó gbé sọ́kọ́rùn báwọn ẹlòmíín nú àwọn afá ẹnìkan sọ fún wa láàárọ̀ nínú àwọn tàjọ mi lára pé nínú àwọn tí wọ́n sọ pé àwọn ń sin ẹ̀tìkáàf pé má lásàf ṣẹ̀díd ẹ̀ẹ́nú adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run tẹ̀rí àwa síbi súnà rẹ̀ pé ẹni tó ń sọ pé òun wá ṣe ẹ̀tìkáàf tó wá bẹ̀ ọ́ náà pé ntí ẹlòmíì gbé ọrùn báyìí pé tẹ́ ẹ bá rí ẹ̀rù ó sì máa bà yín pé bí ìgbà tó pé babaláwo bá ń lọ gbó bẹ́ẹ̀ ló ṣe dira ṣé torí kádùá rẹ̀ ó lè gbà náà so ọlọ́run bá tó sì wá ń bẹ̀ yìí ibi tó ti rọ́lọ́run bẹ̀ náà lọ wáyé ewu wá tó ní gbogbo àwọn alùkúdí oríṣi tó dì sọ́run wọ́n ṣe ọlọ́run sọ yẹn pé iná alẹ́ tẹ̀mí ìmọ̀ wọ́n ní ọkùnrin yìí fa adkhala yadahu fọkàntán àhà ọkùnrin yìí wá mú kínní tí ó dì sọ́run yìí ọba já ọba sọ́nù wọ́n sọ ọlọ́run sọ sálà ń wá padà sí báyà fún ó wá sọ yìí kí wọ́n ní alákọ̀tẹ̀mí mẹ́tán fọkàn àṣẹ ẹni yòówù tó bá di nǹkan kúdúrú báyìí tí ó mọ̀ nígbà wípé ìwòsàn kan ní fi ń ṣe fún un àbí ń dínà aburú kan tí ó ṣẹlẹ̀ sí un faqad ashrak irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sí Ọlọ́run subhanahu wa ta'ala bákan náà ni pé òun ṣe Ọlọ́run sọ pé man ta'allaqa tamimatan fala atamma Allahu lahu ibi tí wọ́n ti mú gbólóhùn tamima ni pé nǹkan tó yẹ pé yóò mú dáadáa oore táwọn fẹ́ yóò mú pé yóò mú oore wa pé àbí aburú kan tí a fẹ́ kí ọkàn wa yóò ti aburú ń dànù tó fi jẹ́ pé òòrè wo pé náà ni pé ohun tí ọlọ́run sọ̀sọ́ àwọn pé ẹni yòówù tó bá gbé tó bá fi nǹkan kan kọ́ ní àwọn tá à ń pè ní tẹ̀mí ìmọ̀ yìí fọlá àtàmọ̀lá ọ̀làwọ̀ nǹkan kan ò ní pé fún kò lè rí òòrè kankan eléyìí wà nínú àwọn ọ̀rọ̀ ohun tí ọlọ́run sọ̀sọ́ àti ojú àmọ̀ yìí pé tẹ̀mí ìmọ̀ nínú ti ọ̀nsílọ̀ ọ̀nsílọ̀ sọ̀sálàm tí ọkọ̀ fún wa ní tí ó gba àwọn afáàsì panupọ̀ lórí pé èèwọ̀ ni kí mùsùlùmí ó lò apá kejì inú àwọn tẹ̀mímà inú ìpín tẹ̀mímà òní mọ̀tálífà fi mọ̀tálífà fi ta'liqi min at-tama'im èyí tó yẹ pé àwọn afáàyè apá ẹni lórí mímọ́ lò tẹ̀mímà di nǹkan kó dúró tó yẹ pé àwọn afáàyè apá ẹni lórí mímọ́ lò èwo náà ni wa huwa ma أو شيء من أسماء الله وصفاته أو بعض الأدعية الشرعية ni tó jẹ́ pé àwọn àyà Quran wà ń bẹ àbí àwọn orúkọ Ọlọ́run àbí àwọn ìròyìn rẹ̀ àbí àwọn tó jẹ́ hadith oúnjẹ Ọlọ́run tí wọ́n fi ṣèwòsàn kọ pẹ̀lú nǹkan míì eléyìí àwọn àfa wọ́n pín sí ṣùgbọ́n àwọn ọlọ́mọ kéw àbí mọ̀jáàlú talabul ilm ni a ti máa ń ṣàlàyé pé alukóòlù awọ alukóòlù fani alukóòlù fali èyí tí ó rinlẹ̀ jù tí ẹ̀rí sì wà lórí rẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfa lórí eléyìí náà ó ní pé láàyè adam jawaz ta'liq hadha an-naw' min at pé kọ̀lẹ́tọ̀ kí mùsùlùmí ó máa lo eléyìí tẹ̀mímọ̀ yìí náà n tá n de kòkòrò tó yẹ pé bóyá wọ́n fi àyà Qur'an sí wọ́n fi hadith àbí wọ́n fi orúkọ Ọlọ́run sí kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ọ máa lò ẹ̀rí lórí eléyìí ni pé a ti gbọ́ pé oúnjẹ ọlọ́run sọ̀sá nínú hadith àti kà fúnra wa pé oúnjẹ ọlọ́run sọ̀sá lọ́nà pé man alako tamimatan faqad ashrak ẹni tó bá ti di nǹkan kó dúró irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe ẹbọ sí Ọlọ́run subhanahu wa ta'ala so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn àwọn ẹ̀rí bákan náà ni pé inna fi ta'liqiha ta'ridan li lilqur'an wa kalamillahi ta'ala wa min al-adhkar ash-shar'iyya lil-ihana ìmọ̀ di nǹkan kúdúrú ẹlòmíì ò di tíra yóò fi àpò bóyá kúlú wà láwọn lọkọ sí ni bóyá ayáto kúrú sí lọkọ sí ni iná ni ó gbé wọlé ìgbẹ́ ni ó gbé wọlé ìtọ̀ ni ó gbé wọ gbogbo ẹ̀ yóò gbé sọmọ gbé sọmọ lọ́rùn ọmọ náà máa gbé káàkiri yóò yàgbẹ́ sí ó lè fìgbẹ́ yí ńgbà míì ó ń ṣokùnfà kí a máa yẹpẹrẹ Aya ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àti àwọn orúkọ ọlọ́ọ̀ subhanahu wa ta'ala tí inú àwọn ẹ̀rí tí àwọn àfáà sọ pé èyí tó rinlẹ̀ jù ni pé èèwọ̀ ni gbogbo tá a bá ti fi orúkọ ọlọ́ọ̀ sí pé a gbọ́dọ̀ sọ pé tá a fi orúkọ ọlọ́ọ̀ sí pé nǹkan míì wá tún wà ń bẹ̀ tá a fi dá àdínkù dúró ìmọ̀ tá a bá sọ pé asélẹ̀tọ̀ ní ìsìn yóò sọ fún wa kí àwọn èèyàn máa yẹpẹrẹ orúkọ ọlọ́run àti àwọn àyà rẹ̀ bákan náà ni pé tá a bá yọ̀ǹda pé káwọn èèyàn máa lo nǹkan kan míì láti ṣe ìwòsàn tẹ̀mí mọ̀ tí wọ́n forúkọ ọlọ́run sí àbí kí wọ́n fa àyà Quran sí kí wọ́n fi ròyìn ọlọ́run kan sí eléyìí ó ṣokùnfà kí yóò máa paveway tí wọ́n fi máa lo nǹkan míì tó yẹ pé kì í tiẹ̀ sorúkọ ọlọ́run rárá eléyìí sì ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ọmọlọ́mọ kéwú dáadáa àti àwọn ọ̀làmáwòsó eh, ìmọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn dáadáa tó yẹ pé wọ́n sọ yẹ pé àwọn pé orúkọ ọlọ́run náà làwọn ń lò àyà koran làwọn ń lò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n fi máa ṣe eh, láti tí wọ́n fi máa ṣe tẹ̀mí mọ̀ tó yẹ pé nínú àwọn nǹkan tí ṣẹ̀ríà ìsìláàmù ṣe ní èèwọ̀ agbègbè tí àwa fẹ́ bọ́ sí nínú ìbánisọ̀rọ̀ wa tòní òun náà ni ọ̀nà tí àwọn èèyàn ń gbà ṣe àrùkíyà tá a lè pè ní àrùkíyà ṣìrìkíyà tani rúkíyà tá a ṣàlàyé fúnra wa èyí tí ó bá ìlànà tó ń ṣe ọlọ́run tí ò sì bá ṣẹ̀ríà islam mu àti ọ̀nà tí àwọn èèyàn ń gbà ṣe tẹ̀mímọ̀ káàdì nǹkan kúdúrú ọ̀nà tí àwọn èèyàn ń gbà ṣe rúkíyà òun náà ni mímọ̀ ka àyà alukur'an gbà mí àbí suwaru alukur'an gbà mí wọ́n máa kà wọ́n lè fún ẹlòmíì nínú kálí mi pé suratu kúlúwà láwọn pé àti parí ni ó ti bẹ̀rẹ̀ yóò máa kà wá sókè àbí ìsájà yóò bẹ̀rẹ̀ láti parí rẹ̀ yóò kà wá sí òkè nínú àwọn ọ̀nà tí wọ́n máa lò nù àbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n máa ka súrà kan kí wọ́n máa fi àwọn orúkọ àlùjànnú àbí orúkọ àwọn Eh, màláíkà kí wọ́n máa fi sáàrin rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n máa ka súra kan kí wọ́n tún wá máa mú àwọn áyà míì nínú súra míì kí wọ́n máa kìbọ́ láàrin ìgbé inú súratu Yasin ní ìsẹ́bá ti ka mo bí nǹkan yóò wọ́n fún ní kíní kan tí wọ́n máa fanú àwọn orúkọ àlìjẹ̀nu tí wọ́n fà dáadáa tó tún ka yóò tún kàdé mi ò bí ní kejì yóò tún fà wàhálà kàdà inú àwọn ilé ọ̀nà kejì nìyí bákan náà mímọ se májẹ̀mú ṣe ní májẹ̀mú pé wọ́n fún ẹ̀ ní nǹkan kan pé kíní yìí máa ṣe pé tó tí nǹkan bá ṣe pe ṣáka ní ìgbà báyìí tó jẹ́ pé wọ́n fún ní òǹkà pé three hundred lọ. nú àwọn ọ̀nà yìí tó yẹ pé kìí ṣe nú àwọn ọ̀nà tó yẹ pé ó wà nú ìlànà òun sí ọlọ́run sọ̀rọ̀ sálàm àwọn nǹkan kọ́ àtàwọn pè ní al-adhkar muqayyada adhkar muqayyada ó ní àwọn tí ó jẹ́ ìrántí ọlọ́run tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sálàm tó yẹ pé ó ṣe ibi bó ṣe ṣe pé thirty three ló ṣe subhanallah thirty three la gbọ́dọ̀ ṣe eh, one hundred ló ṣe one hundred la gbọ́dọ̀ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kéèyàn ó dá nǹkan kan lọ́dọ̀ ara rẹ̀ pé tó ti ṣe one thousand uh, and one hundred and eleven o oh, kì í bá ti ní tí mo fún ọ àbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n sọ pé kéèyàn ka nǹkan kan pẹ̀lú mọ́jẹ̀mú pé kéèyàn wà nípò kan yálà pé ẹni tí ó fẹ́ kàtọ́ọ̀bà ka nǹkan yìí ọgbọ́dọ̀ wà àsìkò tó bá lẹ́gbẹ̀ẹ́ lára ọlọ́ọ̀kà yes àbí pé ọ lọ ìtẹ́ cemetery ibẹ̀ ló ti lọ ṣe nǹkan yìí àbí pé inú ilé ìwẹ̀ tí ó sájẹ́ àyè ẹ̀gbin àbí bẹ́ẹ̀ kọ́ kó o ṣe tó yẹ pé ọgbà tó bá ṣe ọ wà ní òhùn ọmọlúwàbí ni o ọ wà ní òhùn ọmọlúwàbí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá ti ní àwọn májẹ̀mú báyìí kì í ṣe lànà oúnjẹ ọlọ́sọ lọ sọ́là nínú àwọn òdòdókà kí lorúkọ rẹ Buhari ọmọ Musa níbi tí ń ṣe wáàsí rẹ kan ọ sọ pé àwọn ìyá alásàlátù náà sì jókòó rẹpẹtẹ níwájú rẹ pé à tọ́ bọ̀rọ̀ rẹ ó tọ́ mọ yí ńlẹ̀ pé ìrí ọlọ́run bá mi kíní kan kíní kan kí ní àǹfààní tó fẹ́ ṣe kí ni ọlọ́run fẹ́ fi kọ́mọ yín hò báyìí tí islam pa wá láṣẹ ni hàtà bá a bá wà láwa nìkan kò bá láàkẹ́ islam fẹ́ kí á bò wò ara wa torí pé tọ́ ọ̀bá rẹ nìkan tó tìjú tìjú àwọn màláíkà tí ọlọ́run ti dá pé wọ́n máa wà pẹ̀lú rẹ ní gbogbo ìgbà ìrúkìá téèyàn ọba ṣe tí wọn bá fi àwọn májẹ̀mú yìí sí ó ti ń lọ́wọ́ nǹkan míì nínú ìlànà oṣù ọlọ́run sọ̀sọ́là ń fi májẹ̀mú pé nǹkan báyìí kò ṣe ń wòwò àbí kò ṣe ń lé ẹ̀gbin kò ṣe ń lé mọ́kúbárà ìtẹ́ bí tí wọ́n ti ń ṣe òkú sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìmọ̀ sí àwọn nǹkan àwọn májẹ̀mú tí wọ́n fi sí yìí kò sí èméjì ń bi pé iṣẹ́ àwọn òpìdán àti àwọn alágbègbà àti àwọn àlùjànú ò ní ìmọ̀ mú gbogbo àwọn májẹ̀mú báyìí wá ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀nà táwọn èèyàn gbà ṣe rúkìá tí ó bá ìlànà oṣù ọlọ́run tí ó sì bá ṣẹ̀ríà islam mu òun náà ni àrùkìá bìkẹ̀lmọ́tì àjìnàbíyá dhat ma'ani shirkiya kéèyàn ó máa ṣe rúkìá pẹ̀lú àwọn gbólóhùn kan tó yẹ pé kìí ṣe lárúbáwá ó tún á jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ ni wọ́n máa lò ní àwùjọ wọn gírí ògèdè àyájọ́ ọ̀fọ̀

ọfọ rẹ̀ náà ni so ó ti kúrò ní ìlànà anabi muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn máa ń gbà ṣe táwọn èèyàn máa ń gbà ṣe ìlàjù bákan náà ó ní alẹ́ ìlàjù bil adwiyati al masnu'a min al mawadi ṣe ìwòsàn mímọ wá ìwòsàn pẹ̀lú àwọn oògùn tó jẹ́ pé inú àwọn nǹkan tọ́lọ́run bá ṣe léèwọ̀ ò ní wọ́n ti ṣe wọ́n gẹ́gẹ́ bí ọtí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n dà lẹ̀ tó yẹ pé ńgbà tá a bá dú ẹran ẹ̀jẹ̀ tó bá ti dà lẹ̀ èèwọ̀ ni fún mùsùlùmí láti jẹ kódà mẹ́díkálì àwọn dókítà yẹn wọ́n ti padà discover pé àwọn ẹ̀jẹ̀ yẹn pé ó contain virus àbí bacteria ni tó yẹ pé o máa kó ó ní ìnira tí ń kó ara ọmọ ẹ̀dẹ́ nìyẹn ìjẹ́ mùsùlùmí ẹ̀ sì wo ọmọ ẹ̀dẹ́ nìyẹn ẹ̀ sì wo ìgbà tí ẹja wo one thousand more than one thousand five hundred four hundred years tí Islam ti ṣe ṣe léèwọ̀ fún wa bákan náà gbogbo orú àwọn nǹkan wọ̀nyí mímọ lo ọtí ni o àbí ẹ̀jẹ̀ tí ó dá alẹ́gbàtà bá dúran àbí ẹran ẹlẹ́dẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni ó yẹ pé Ọlọ́run bá Subhanahu wa Ta'ala ó ṣe lé wọ̀tọ́ yẹ pé kò lẹ́tọ̀ fún mùsùlùmí láti lo àwọn nǹkan wọ̀nyí láti fi ṣe oògùn ìdájọ́ àwọn tí a sọ síwájú yìí yálà rúkìá èèyàn ṣe rúkìá pẹ̀lú pé kéèyàn ọmọ ka Al-Qur'an láti bóyá súrà kan láti pè rẹ̀ láti parí wá sí òkè. Okay àbí ká máa ka sóra kan ká máa fi àwọn nǹkan míì bọnú rẹ̀ bí orúkọ àlùjànnú orúkọ màláíkà àbáwọn nǹkan míì tí ò tiẹ̀ sínú alukurani rárá bí ṣe wulẹ̀ ọmọ ká máa fi bọ̀ àti níta ń pè ní tẹ̀mí mà nú àwọn ọ̀nà tí àwọn èèyàn máa gbà sí bákan náà ì máa lo àwọn oògùn tí ó jẹ́ pé nǹkan tọ́nà ọba ṣe léèwọ̀ ni a fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ntí ọlọ́run bá ṣe ntí oúnjẹ ọlọ́run sọ̀sálà tí ó já mọ̀ pé èèwọ̀ ni fún mùsùlùmí ó ní. nínú àwọn ẹ̀rí lórí táàmù pé ìwọ ni àwọn kan ni pé anna sahaba radiyallahu anhum raqaw ba'dhum ba'dhan wa lam takun min kalamillah àwọn sàábí oúnjẹ ọlọ́run sọ̀rọ̀ sálàm wọ́n àwọn náà máa a sọ fún wa pé n tó ṣe wọ́n ti ń ṣẹlẹ̀ sí wa láyé òde òní ló ti ṣẹlẹ̀ sáwọn náà wọ́n sì máa ọlọ́run ṣe ó sì fáwọn sàábí rẹ̀ àwọn sàábí náà sì ṣe wọn tẹ́nìkan bá ní bùkátà ní ẹlòmíì ó gbogbo orúkọ àti wọn sì ṣe fúnra wọn kìí ṣe ntọ́ sí aya quran àti tí wọn bá gbọ́ lẹ́nu anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí lórí eléyìí ọ̀pọ̀ rẹpẹtẹ tí a bá ní àmọ́ ń wá fúnra wa. bákan náà nínú tí ó jẹ́ àmọ́ yìí pé àwọn ìmọ̀ gba ọ̀nà yìí láti máa wá wòsàn ó ní pé anna rukiyata nabi sallallahu alaihi wasallam li nafsi wal ghayri min sahabati kiram kullu wa kanat bi lisan al-arabi wa ma'aniha kanat mafhuma gbogbo àwọn rukiyata tó ń ṣe ọlọ́run ṣe sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ pẹ̀lú èdè lárúbáwá ni gbogbo ẹ̀ ló sì jẹ́ pé pẹ̀lú kó jẹ́ èdè lárúbáwá èèyàn lè fèdè lárúbáwá sọ nǹkan míì náà tí wọ́n jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ọ̀dà àbí tí ò ní nítumọ̀ gbogbo ẹ̀ ló jẹ́ pé ó nítumọ̀ tó dáa tẹ́ pé yálà kọjẹ́ Ah, ọ̀rọ̀ àyà eh, Quran Karim àbí kọjá nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ sọ̀sálàm fúnra rẹ̀ gan tọ́yẹ pé ńlọ́sọ tọ́yẹ pé táwa náà bá sì rí táwa bá gbọ́ á mọ ìtumọ̀ rẹ̀ bákan náà ni pé anáwó yóò jáde fil Islam min babi al-wuqaya min al-amrad قبل وقوعها وعلاجها بعد وقوعها ما يغني عن التطلع إلى ما لدى الأمم الأخرى من أهل الشرك. Ǹtí a ní nínú Islam ní oore wàláì ọ̀pọ̀ ju ká máa ṣe àyọjú ràn sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ àbí ọ̀dọ̀ àwọn míì tí wọ́n yẹ mùsùlùmí lọ àbí ká máa lo nǹkan tó yẹ pé ọlẹ́tọ̀ lọ́dọ̀ tiwọn tí wọn ò ní ẹ̀sìn tí wọn ò sì ní kankan wọn táwọn ń lò fún ìwòsàn òun máa lọ ti ń bẹ nínú Islam ti ń jẹ́ tharuwa kí a máa yọjú sí àwọn lọ bákan náà ni pé anna almara alladhi yastakhdim ma ja'at bihi sunnah min ar-ruqyat ash-shar'iyyah yajid fi ruqyatihi thalath fawaid ẹni tí bá ń lo ìlànà sí ọlọ́run sallallahu alaihi láti fi wá ìwòsàn àwọn àǹfààní mẹ́ta kan wà tí ó rí alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní ọ̀hún sí ọlọ́run sọ̀sálà fún wa pé ẹni tó bá ka alukur'an tó bá ka harafi kan nínú alukur'an karim pé lahu bidhalika hasana pé ẹ̀san mẹ́wàá ẹ̀san kan ni ó ní wal hasanatu bi ashir amthaliha ẹ̀san kan sì nìyí láàdá mẹ́wàá ni ó fi gbà ó sì ọ̀nà wa sọ pé ó wọ̀ sọ pé alif lam mim arafi kan ni ó bí kò ṣe pé alif bó ṣe dúró arafi kan ni lam arafi kan ni mim arafi kan ni ẹ wá wẹ́n tó yẹ pé bóyá ó ka kùrùsí omi jẹ ní ìsìn fi ṣe ìwòsàn fúnra rẹ̀ àbí ó ka kúlúwàláwọ̀ mẹ́ta kúlúwàláwọ̀ bìrọ̀bì nọ́ọ̀sì mẹ́ta kúlúwàláwọ̀ bìrọ̀bì falaki mẹ́ta láàdá tí ó ní aláwọ̀kọ́ ni pé yata'abbad lillahi subhanahu wa ta'ala nǹkan tó ń sin ọlọ́run lórí pé ń fi nǹkan wá wọ̀sán ń tó ń ṣèjọ́sìn fọlọ́run subhanahu wa ta'ala ni ẹlẹ́ẹ̀kejì ni pé al-iqtirā'u bi sunnati nabiyyi sallallahu alayhi wa sallam fayujaru 'ala ittiba'ihi li sunnah pẹ̀lú pé ń ka ń lo ìlànà oṣù ọlọ́run láti fi wá ìwòsàn ń tẹ̀lé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ fún wọn pé tí ẹ bá ń fẹ́ràn ọlọ́run tòótọ́ eré ànábì ni kí wọ́n máa tẹ̀lé so ìmọ̀ tẹ̀lé ìlànà ń ṣe ọlọ́run èyí ó tún máa gba aládá lórí rẹ̀ bákan náà ni wòkọ́ ma yarju min istiqdam hadhihi ruqya imma alwiqaya min albala qabla wuqu'i aw dafa'i ba'da wuqu'ihi ẹlẹ́ẹ̀kẹta ni pé yóò tún rí ti ń wá mélòó mélòó ni àwọn ẹ̀ńtọ́ yẹ pé yàní thabata bit tajriba wal mushahada pé àwọn èèyàn wọ́n ti ṣe ìwò wọ́n ti wá ìwòsàn rẹ̀ lọ́wọ́ pé àwọn dókítà tó jẹ́ specialist wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti ṣe àìmọye wàhálà àìmọye ìgbìyànjú lórí àìsàn náà tó yẹ pé rúkẹ́ ọ̀ṣẹ̀rẹ̀ ẹ̀yà lọ́lọ́wọ́ bọ́wọ́ wà á lò láti mú àìsàn náà lọ tó yẹ pé ẹni tí ó ṣe kò ní rí orí pa rẹ̀ kankan mọ́ bí ṣe wùlẹ̀ ọmọ eléyìí nínú àwọn tí ó jẹ́ àmọ̀ pé ìlànà tó bá jẹ́ ìlànà ó ṣe ọlọ́run sọ̀lọ́lọ́ òní tí ó yẹ kí a máa tẹ̀lé láti fi wá ìwòsàn kí a sì jìnnà sí gbogbo tí wọ́n bá pè ní èèwọ̀ fún wa yálà èèwọ̀ níbi rúkìá ni o àbí èèwọ̀ níbi tẹ̀mímọ̀ ni o àbí èèwọ̀ àyíká máa dínkù ni o àbí èèwọ̀ tí wọ́n bá pè léèwọ̀ níbi àwọn ohun tí a máa fi ṣe oògùn láti fi wá ìwòsàn ọlọ́mọ́sà fi òdodo ọ̀rọ̀ rẹ̀ yé wa kí á bá tètè ká mú briefly torí pé topic tẹ̀ ẹ́ pé ọ̀fẹ́jú ó sì gùn ni etí àwí ọlọ́mọsá fèsì wá ní àǹfààní ọlọ́mọsá ní ìbànújẹ́ òkú fún àwa tí a wí àti fún àwa tí a gbọ́ Allahumma ij'alna mimman yasma'ul qawl wattabi'una ahsana subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk sallu ala nabiyil karim